السلام عليكم ورحمة الله وبركاته أدوكيب الله وأتنشى مني أتنين بحيث الله أتى الله تعالى كما يواني دائرة الإسلام بإذن الله تعالى وعليه ومن يرضى الله أن يكون الله a máa tẹ̀síwájú nínú tàbí ìsàmbá ọ̀ ṣọ́lọ́pù tàbá A àyà from sura 9 àyà 100 ọlọ́pù àwọn wà tọ́nà ó sì làwá ní ẹ̀mí wa. àtàbùrú iṣẹ́ ọwọ́ wa ó dáàbùrú wá ní ọmọ àṣìrí àtàṣìsọ ó sì làwá ní ìlú rí àti ìsọkúsọ ó dáàbùrú ẹ̀yìn náà ilé ìrókèrò àtàṣìsọ àwọn ìlú gbà ní ẹ̀yà àríwú من الشيطان الرجيم من همزه ونفخه به ونفسي بسم الله الرحمن الرحيم أصلا إن الله إن الله تعالى هو ذكر الشيطان أن يكون أن يكون الله جل ما يدعو الله من الله الجوزي عليه àṣìkà láyọ̀ lánàá nípa ipò táyé wà agbọ́lérè kò fẹ́ jù ṣáájú kánàlíwà Muhammad kọ́lọ̀ tó gbé ìgbèrè ṣẹ́ a máa sọ tàwọn ajẹ́kúnfẹ̀ díẹ̀ nítorí kíni nítorí pé àwọn wọ́n pèpè mọ́ra ìpọ̀lọ́pọ̀lọ́pọ̀ àwọn náà pẹ̀ ní wà ìlú àwọn àwọn tó mọ́ lọ́pọ̀lọ́pọ̀ Látíwá ń ṣàlàyé fún wa gbọ́rọ̀ òní bẹ́ẹ̀ àwọn nàṣọ́rọ̀ the amount true monolith. Ní ti pàápàá wọn ò sí lára àwọn tó pọ̀lọ̀ ihe nítorí pé wọ́n padà gbé ọlọ́run ẹyọ fẹ́ pé ọ̀nà mẹ́ta ló gbà wá àti tó pé sí tó tó ní pàǹpà láàrin wọn tí kò ráàrin sí ṣàlàyé pé ti ọwọ́ já àwọn tí wọ́n ti kọ́ a sọ̀rọ̀ àwọn díẹ̀ síbí àwọn tí wọ́n sọ fáwọn nìkan láyé ọlọ́run lérí lẹ́rù ọba ti dàálù mọ́ láyà nínú in tó sọ àwọn ẹ̀rù jí ìkèmìrí ó ní àìmọ́ta àwọn òjíṣẹ́ nínú àwọn òjíṣẹ́ wọn wọn ò bá àdáti wa ẹ̀ẹ́sá ọmọ maria ògbà ló jíṣẹ́ lọ́dọ̀ tí wọ́n wọ́n gbà wípé bá bá ṣe ìwòsè ọmọ àjò òní ìgbà ọmọ nítorí ìyá ẹ̀ kò sọ́kùnrin tó jẹ́ ìyẹn ló tí ọlọ́wọ́ máa lè kí ọlá tó fi sọ fún wa nínú Quran nínú ṣúrọ́tù ìlàmíyà ní lálàyé fún wa ìyẹn tó ẹ̀rẹ́ ọkàdé ní ogun olàtò ìṣúrọ́tù ìlàmíyà nípa ìyá bá nígbà tó lóyún tóbi màján bọ̀ká tó dé rẹ̀ ọlọ́run sọ nípa àlẹ́bí wa ẹ̀ńsá láti orí ìyá rẹ̀ mọ́ríà nínú súra ọkùnrinlógún súra nàìjíríà láti àyà kẹrìndínlógún àyà nàìjíríà súra nàìjíríà àyà nàìjíríà ọlọ́run wá tó fílìkì táàbì maria láti nínú tíra ọ̀rọ̀ maria tí ṣe àìsá ìdí sábàtà ní àríhà mẹ́kánà ṣàríkíyà ìdí sábàtà nígbà tó bílà tó takété ní àríhá fún àwọn ènìyàn rẹ̀ màtàrán ṣàrẹ̀fíńdà ó lọ sí ọ̀nà ṣàrẹ̀kíṣà ìlà ọ̀rọ̀ lọ ìwọ̀ oòrùn nígbà náà ọ̀nà bẹ̀rúgbà lọ tó ní dúró ní ìjábá ẹ̀ríkà فارسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا الله من اتخذت من دونه حجابا ó pamá kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọn ò rí má ilé á labá ń ṣẹ́ sí rúrùn àárín ẹ̀mí wa ẹ̀mí yẹn wọ́n làmẹ́sì mẹ́lẹ́kà ti gúrí pàpàtà sára àná báṣà ọ pàrú ìyá ìwà tí mẹ́lẹ́kà ti gúrí ló jáde sí ó jáde sí ní àmọ́ sára àná báṣà ọ ó sì kan padà sí ẹ̀dá ara gbàwíyá tó pé kìí ṣàbùgbé kìí ṣàgbọ́jú kìí ṣàrọ kìí ṣayaya ó pè ẹ̀dà ọ̀rẹ́ lírí sí ìyá wa Mariam ìyá ń ta sórí níjọ náà ó ní ní àwọn òṣèrò mẹ́rin ní nǹka mo sáàkì ọlọ́run ọba kí ayé tí ń kà kú lọ́dọ̀ rẹ̀ èèkúntà ṣàkíyàn bí wọ́n bá jẹ́ ìfẹ́ tó bá ní ìbẹ̀rù ọlọ́run tó bá ti kó kọ ọlọ́run òbí ti oníṣùkà. torí pé ìyọsí ọmọ èèyàn ló yọ sí ẹ̀rú bàyà pé àbófẹ́ ti pápá òdòdó ni àbófẹ́ ti oníṣùkà ní kọ́ọ̀lù ẹ̀dá bá ẹ̀ mọ̀lẹ́kọ̀ọ́ kò bí tó ń gbìdá padà gbé ìrìn kó wá sọ fún pé ìnáwó dájúdájú ní ìlẹ̀ ẹ̀rọ àtẹ̀rọ̀ òṣùwò ọ̀díkà. ní òjá ìkápá ju òjíṣẹ́ olúwa rẹ̀ ní àhápà láti ìlú láàárọ̀ tí rẹ̀ ọmọ kan ìgbàsíjà tó máa. Apáta nínú àwọn níwájú ìjìnlẹ̀ nínú àwọn apá àmìsọ́rọ̀ àtàwọn kò gbédè ó pé kí oòrùn wọn àwọn kò gbélé gbèsè inú wọn nínú wọn làwọn tá ń sọ níjẹta àwọn orí ẹgbá ní músta ṣìrìkò kò gbélé òṣèlú ní kó gbèsè ọ̀rọ̀ yìí kọ́ jáde nínú kùránì sọ́lọ̀ wọn bá sọ wípé lè àhábà láti kan fún ọ òun fi ọmọkùnrin kan zakiya tó mọ́kànlá nínú kùránì èyíkó tí wọ́n tú àwọn kan tú sí kíá ìjọ látàwọn àwọn kò gbẹ́gbẹ́ ó gbẹ́gbẹ́ àwọn wá ní ìgbà ọmọ Mariam nìkan ni wọ́n fi ìròyìn àìlábà ó yìí nínú kùránì nítorí náà ọlọ́run ni tó ní bọ́lọ̀ nìkan ni ò lábà wọn pèsè ní kòránì ló pè ní ya. àwọn ìsáńdá jẹ́bí àwọn rẹ̀fẹ́ irish thomas àbáwọn ní ìbẹ̀ẹ̀bẹ̀ wọ́n sọ nínú àwọn tó kọ̀wé lásìkò tẹ́bá ti rẹ́ nìkan tó fẹ́ pa kankan kan yọ́nú kùránì tó tako àkídà kùránì àkídà kùránì lọ́la àkídà Islam tó tako àlàyé sáyà ní ṣe nípa àyà láti tẹ̀mọ́lẹ̀ sí tó tako sáyà anábìwa Yahya tí í ṣe ọmọ anábìwa Zakariya ọlọ́run tún sọ̀rọ̀ rẹ̀ náà nínú súrà yìí ṣe mọ̀ wípé ìbẹ̀rẹ̀ súrà yìí gan-an ọ̀rọ̀ anábì Zakariya olóbẹ̀rẹ̀ rẹ̀ ta kà ní jẹta tó ń sọ mọ́lọ̀ pé rọ́bì olúwa mi ní wa ẹ̀rà mi ní egun mi ní kọ́lẹ̀ ó ti wù wàṣà ádà rọ́bì ṣáyébá orí òkú tẹ́bí ewu rẹ̀ nígbé ewu orí òkú kún fún ewu ewu ti bá gbogbo rí wà lára kan bí tó àárígbà ọ̀gbí ṣàkíyà eré pàpájọ́ àti ìṣẹ́ lànà akọ́rù ṣàkíyà ọ̀bí ìlú àárígbà ìní káwọ̀ ní padà lókòrò ìní pátá lórí àdúrà sí ìṣẹ́lú títí tó ti lọ tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run tọrọ bá rí nínú ààyà ẹlẹ́ẹ̀tẹ̀jọ ọlọ́ni kàbíká fún wá látàrí àkèjì ọlọ́ni yá Zàkàríyá yá Zàkàríyá ilẹ̀ ṣe mọ́rùn-ún ni yẹ́ إنا نبشرك بغلام اسمه يحيى زكريا إنا نبشرك أنطونيو يوكي لغلام ọ̀dọ́mọkùnrin kan à ń fún ọ ní òwúrọ̀ ọmọkùnrin ìsìnkú yáyá ó kọ̀ ló mọ̀ jẹ́ yáyá lẹ́yìn ẹgbẹ̀rún

báwo ni màá ṣe bí ọmọ wàjọ ẹni tí ń rọ ẹni àti rọ. yàtọ̀ sẹ́yìn tí mo ti sọ tó kẹrin lẹ́yìn egun òun ti kọ́lẹ̀ ogbó ti dé ogbó ó ti dé ewu ti gba gbogbo orí òwò lágbára náà. kún tó ti sọ yẹn tí mo rà á sí ìyàwó òun á sì rọrùn ó ti yàgàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ tún ní ẹ̀rù kí bẹ̀rẹ̀ ìgbìyà. Èyí ni kọ́kọ́ bàlátù mínà lè kí bárì, ní ń bá ń pé ẹ̀mí èèyàn gùn láyé lóèyàn tí ń dàgbà náà ni ó máa ń kọ́lẹ̀. Ipò àgbà tòun ti dé ìdíyá tí wọ́n ní èèyàn tí wọ́n ti ń kí ẹ̀kọ́ àgbà. Òun ti dé ògbóngbó àgbà èyí tó kù ní bóò máa wùgbé jọ́wò ló kàn jọ́wò lòwó kù láyé tẹ̀síwájú ọ̀lẹ́kàdá lóhun ní kàdára níta ó tíwìm lórí gbogbo tó rò nípa ara rẹ̀ àti ìyàwó rẹ̀ kù sí rọ́ńbẹ́ àmọ́ ó ti dàmúṣẹ kọ́lá rọ́pùkà

nígbà pẹ́ jẹ́ ọlẹ̀ nínú ìyá ní àjínà jẹ̀lì ẹni bá pè ní ọlẹ̀ tí a máa kọ pẹ̀ wílẹ̀ lé ọlẹ̀ oyèrò àti ilé ọlẹ̀ nínú ìyá yẹnà ọmọ olùdẹ̀ ló wà nínú àpòrí bẹ́ẹ̀ oníwọ́npè lọ́lẹ̀ kèérí rán bẹ́ẹ̀ ògùn ògùn kírìkírì lójú rí múnà ògùn ìṣújú tí wọ́n fi ní ríyàn ó fi hàn pé nínú tí wọ́n fi ṣe èròjà ọlẹ̀ ewúrẹ́ wà bẹ́ ọlẹ̀ àgùntàn wà ní tí wọ́n jò lọ tí wọ́n fi ṣe tó bí wọ́n bá ń pọ̀pọ̀ àbógèdè tí wọ́n bá ti ń dákọ̀ kankan nínú tí wọ́n fi ṣe nìyẹn kì í ṣe pọ̀ nìkan láti ti ní ewúrẹ́ òní pé ní ọlẹ̀ kórìíran a jẹ́ pé ọlẹ̀ ewúrẹ́ wà ní tí wọ́n lò àgùntàn tí gbé náà ọlẹ̀ kórìíran ọlẹ̀ àgùntàn fún àgùntàn lónìí ṣùgbọ́n kìí ṣe òun nìkan èmi ò mọ̀ yóò kó ìdí ọ̀sọ̀ nígbà náà mọ̀ ẹ̀kọ́ tó jẹ́ kí ìmọ̀ kó wà ń bẹ̀ bá ti ń pè nǹkan nǹkan yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀. ìrọ̀rùn wà kọ́ ní ọ̀lá túkà mi kọbílù wà látàkù ṣe a ó jẹ́ nǹkankan gbà náà tààjọ́ sáwà tààjọ́ nígbà tó jẹ́ nǹkankan tó wá dé ilẹ̀ ní káwá tún ní tíwọ́ tó ti dè mẹ́kó tó bí mọ́ wá fẹ́ nira fún lórí jẹ́ pé nínú ẹ̀kọ́ àgbọ́dọ̀ mọ́ òwú pé kí ní òṣèṣe mọ́ fún ta ní lọ́dọ̀ sí ní ìṣe pàtẹ́ mọ́rọ́ pé kalẹ̀ àálà ọlọ́run ní ṣe àpọ̀mọ́ orúkọ olúwa rẹ̀ àlẹ́ àálà ọba tó ga alẹ́ ní ọlápọ̀ pàṣà ọwá ọba tó ṣẹ̀dá olódá ẹ̀dá òun lòun ọlọ́run ló bá pè kù ló kádàrà gbogbo kẹ̀lú èsì fàhádá ó tún wá fún nítọ̀ náà lọ sí ibi tó ṣe gínú tó pàdé gbogbo ọmọ eke tí mo yàn níjọ́nà bí ọmọ òòjọ́ tí wọ́n fún lọ́yàn ta ló kọ tí wọ́n ṣe mo yàn tó fi rọ́yàn mú ta bá ń jẹun wọ́n máa kọ́ adájé gbò àti táwọn ẹ̀bá ń jẹun a máa ń kọ́ ọmọdé òsìnkò ọwọ́ yóò fi jẹun ilé jẹ́ sí lo fọ́ọ̀tì síbí ọ̀bẹ wọ́n kọ́ ni ṣùgbọ́n gbà tó mú ọyàn ta ló fi kọ́ alẹ̀ ní kọ́ dárọ̀ ọlọ́run ti kádàrá lé gbogbo ọmọ pé wọ́n mọ̀ mú ọyàn ṣùgbọ́n lásìkò yẹn wọn lè gbẹ́kọ̀ọ́ fúnra ọlọ́run tó wá ṣe kí wàhàdé iná ònàjìdẹ́ ní nínú ìtumọ̀ rẹ̀ táwà fún tẹ̀sí ìdíkọ́ ní pé àwa la fi ọyàn méjèèjì mọ ọmọ kéèkéèké tí wọ́n fi mú ẹ̀sùn lọ́wọ́ àgùntàn bọ́ bá bí ma àbéwúrẹ́ ọlọ́run ló mú gbogbo tí ń jẹ́ irúgbìn okòókò ọlọ́run ló mú wọn hù padà sáà sọ wọ́n kò sáà gbígbẹ tí wọ́n wá dúdú padà àmọ́ in tó dúdú yẹn tún ní jáde والذين من قبلهم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم Òjò tí ìwà láti sánmà, òun fi ń pa irú wípé jáde tó máa jẹ́ ìpèsè fún yín lẹ́yìn tí gbogbo wọn ti jóná. lórílẹ̀ tí wọ́n ti gbẹ̀jẹ́ tó ti dúdú wọ́n ti jóná òun tó wá òdòdó wọ́n tún dìde padà bẹ́ẹ̀ ni wọ́n tó rọra rẹ̀ kó ti di arúgbó àbó ti dàgbà àbó ti ní oríwọ mẹ́lọ́pọ̀ yẹn pé kò rí ìkó oṣù rẹ̀ má ọ̀rọ̀ rẹ̀ dàbí ilẹ̀ tí gbogbo gbogbo rẹ̀ ti gbẹ tó ti ṣá tọ́lọ bá rọ̀jò kí ló jẹrẹ àti ọlọ́run tó ní kíkókó hù lẹ́yìn tó ti gbẹ ṣé kò sí ń bẹ̀ mọ́ tí ó sọ pé ìwọ tó ṣe mẹ́nópọ́ọ̀sì tó máa láì ṣe mẹ́nópọ́ọ̀sì gan lóyún kó bí mọ́. ìná máa mú òhun ìdá àrọ́dà ṣe á ayé àkúlà làwọn kún fáyà fún amúrùhù tọ́lọ́ tí ẹ̀ ní pé ìdá àrọ́dà ṣe á tó bá ti gba nǹkan kan lérò kò ní fásitì tí ó lọ ayé àkúlà làwọn àṣẹlẹ́bọ̀ fi ṣiṣẹ́ tí ó kàn sọ fún nǹkan náà ni pé kóòn jẹ́ bẹ́ẹ̀ fà nítorí ọlọ́run tó bá fẹ́ jẹ́lẹ̀ yẹn ìyà kún nǹkan náà ti jẹ́lẹ̀ lórí ọlọ́run kún fáyà kún sọ̀rọ̀ kún ti tó ọlọ́run kún sọ̀rọ̀ ní fi jẹ́bẹ̀ sí tó bá ti lè sọ pé jẹ́bẹ̀ kùránì ní fàyà kún ni ó jẹ́bẹ̀ mẹ́tọ̀ wà rúrùn tó ń bọ́rọ̀ àmàdé owó ní sàtíkéèsì kankan ju primary six ẹ̀hún sì kí wọ́n ọmọ àádọ́ta ọdún bóòdó òun ọ̀dẹ̀kọ́ṣẹ́ kankan

ẹjẹ́ kí bàbá máa mú owó ìjẹun bọ́dá èyí tí wọ́n sọ pé kò jẹun méjẹun gangan lọ́lọ́dún tó fi méjẹun náà nù bàbá ọkàrí kò kọ́ṣẹ́ àwọn ọmọ ọmọ tí wọ́n mọ́ ẹjẹ́ máa mọ́ bá tún ti máa ọmọ sọ́dọ̀ nígbà ọmọ ní wàhálà sí kọ̀dán àti bàbá níyàwó ẹ owó tàbí

a mọ̀ ṣe gbogbo tá ń ṣe pẹ̀lú pé a mọ̀ bẹ̀lọ́ pé kó jẹ́ orí bẹ́ẹ̀ torí ìgbà ní ìtawárò kó pé wà yẹn gangan ní òṣòkùnfà tí òkú ní pé wà onímọ̀ smart olómìnira kan ìwọ́lá àbátàbọ̀ tẹ́yìn tẹ́ bá ní first class ẹ̀yìn class kó wá dé iṣẹ́ ìwọ́ ló yẹ káàbà mọ́ ọkàn àwọn ilé balẹ̀ àwọn ọmọ ọmọ èyí pé ojú ẹ̀kùn ti wà ń borí wọ́n bá lọ gba ẹ̀tọ́ ní third class pé kò ní fẹ́ lọ kò ní ààfún training graduate náà ni wọ́n wá sẹ́ǹdì ẹ̀ lọ bí èkó lọ fún training bí ṣe méjì ẹ̀rù ọ̀rẹ́ rẹ̀ tó wá ní first class ní ò méjì kankan so àìmọ́ ní first class lọ́wọ́ ní ilé ìlú ní ìgbà ẹ̀tọ́ ní ó ti kú yóò mọ̀ pé pàtíkèdè ó máa máa ní ìpáwà máa máa ní ìṣẹ̀lẹ̀ ọ̀ṣùgbẹ́lẹ̀ ojú ọ̀dẹ́ gbé nìkan ẹ̀wọ̀n ó ní ọ̀rọ̀ bí fún ànábìwà Zakaria pé fúwà aláyà ayé nù ó rọrùn ṣé wọ́n lè ní wọn class tọ́nà bá ní tó bá bẹ lọ tọ́nà bá ní ilé òjò méjì ẹ̀ ni ṣùgbọ́n kẹ́ni kan máa rò pé ipò tó ń wá ìdí òjò ń là ká ló sọ bẹ́ẹ̀. lásìkò èèyàn bá tó ibi tó jókòó sí orí rẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀. ṣùgbọ́n tẹ̀rẹ́ ìsáwò sọ pé àwọn èèyàn mẹ́rin máa bèèrè bèèrè lọ́jà òsáàkò lẹ́sẹ̀ mẹ́lẹ̀ ìfẹ́ ìmọ̀tọ̀ ẹ́ ìgbàtà yìí kàwé yìí pé ìfẹ́ jáde fẹ́ kọ́ndíṣù wọ́n fún ilá admission university direct kó ṣe jáde ló ṣe master ṣe phd lórí professor àmọ́ lójú kan ní ọ̀tọ́rí pé fíìsì ẹyọ kan náà ló mọ̀ àgbà tó ti jáde mi ò lọ university mo lè jẹ mo lè jẹ sí ilé mi ìlàjẹ mo fẹ́ lọ poli ìyá wà tí mo kà ń bẹ̀ mo gbọ́ poli mo parí

ṣùgbọ́n tí yóò bá ní ròrò yóò máa fi ń orí ọkùnrin ohun junior ni ó ti di professor university ìmìyàn lé phd káàkiri. in tí wọ́n ní yẹn só ní ibi bí wọ́n bá ti ń sọ̀rọ̀ sóhun lè dá gbogbo àwọn kọ́sìsì tí wọ́n ṣe tó ń ṣèlàjì ẹ̀ so kálukú ìdú ọ̀rọ̀ ni ẹ̀ kálukú lọ́lọ́wọ́ bá lẹ́tò fún nínú ọ̀rọ̀ pé minus yẹn gan oní ó padà di plus yẹn lọ́lọ́run ń sọ pé gbogbo bánàbí zakari à ń sọ ẹ̀ẹ́n ti darúgbó egú ti kù ó ti kálẹ̀ ìyàwó ti dàgbé ìyẹn gan فهو ينفق في العجمين فهو ينفق ما تكون من يلقى مع العجمين فهو ينفق ما تكون إلا مع العجمين ولو تبقى وفالرزق مكتوب بكلمة في لوح مع الأجل مع الأجل àrísìkí kálukú àti kọ́ sí wàhálà jẹ́ǹpẹ̀ ní láàpùlì marcus tó wà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àsìkò tí ó dé sóbi tálọ́kọ́ alẹ́ ní kọ́lápọ̀ pàtàwà òdìdàn òfìṣọ́lá ṣùgbé wàlẹ́dí kọ̀ dáràn ó ń pè bó kádà fáhà já ọ̀nà tó gbà tẹ́sí kádà láàrẹ̀ ilé oní ọmọ sí ọ́ nàlọ́bá ìpàlọ́bá ìdí tó rí. Ìjọ́ kan wà bá pè mí nígbà tí sáyẹ́ǹsì gbé kódé ẹni ò ní first class mi ní 1 kódà mi ní 2 ni àwọn gangan wọ́n wọ́n tó ṣe ìjọ drama wọ́n wá láti tó débẹ̀ wọ́n wá dá mi lóòrẹ́ tẹ̀gẹ̀ pé àwọn ti dẹ nìkan lánàá wọ́n wá kọ síláàsì ń bẹ̀rù mo ní òun sọ̀rọ̀ tí mo kódà kò jíde kàrẹ́ àwọn òfẹ́ kọ síláàsì òfẹ́ tí wọ́n fẹ́ àwọn kíláàsì yìí gangan làwọn fẹ́ third class yẹn gangan ní máàsì làwọn fẹ́ gbà fún postgraduate ní yunifásitì wà tọ̀ kí sáré láti wà lọ apply fún òjò ẹ̀sọ́kùnrin mi kan mo browse ní apply ní wọ́n apply wọ́n dẹ̀ rí apply yìí ah bí àbọ̀ five minutes àwọn ti gbà ní lánàá ìlú sọ yẹ́sì ní nàìjíríà kí ni ìdí ọlọ́run fẹ́ kí lọ irú tí bá lọ àǹfààní tí mò ń ṣe ń kàrẹ́ yìí níbi ní ìní ṣe ìbòmí ní wà lórí tó rá mọ́ ní ní zúndí kò ní ní wá nǹkan mímí mọ̀ pọ̀ ṣe káàkiri sọ́fíà àbíbí àìtẹ̀lẹ́gẹ̀ tí wọ́n máa ṣe kiri ẹ̀ torí jẹ́ ìlú bá kan ìlú náà fẹ́ gbà wọn wọ́n dẹ̀ láwọn ọdún sí ìlọ́sílá àmáàsì ẹ̀kìkà àwọn awakọ̀ síláàpì wọn wà tún wọn wà tún tún torí náà kálùkú mọ́ bàánú

wọ́n tó ti gbá ẹni tí ó mọ̀ ọ̀tàn ọ̀nà omi bọ́ọ̀hù wọ́kọ́lù fẹ́ ṣe àfáàjọ ọmọ bá ń kọ́ àwọn ọmọ ìkéwú ìsí mo fi gbà ẹ́ nìyẹn àwọn ọmọ jáde wá tó fẹ́ wò ju ọmọ méje lọ ìgbà tó o mójú tó wọ́n tó ló kọ́kọ́ ń ké olóòfẹ́ ṣe wòlímọ̀ ṣé wọ́n ti mọ kí omi ò jí o wọ́n ti mọ ẹjọ́ pọ́pọ́ pé ọmọ ẹ bá kàkùrá ní kí ìkà ló fi lè lọ́wọ́ kí ìmọ́ tó

àwọn tó kọ wọn kékeré ṣúgbọ́n lọ́pọ̀ ẹ̀ yóò hàn wọn lọ́pẹ́ tàúlù náà ẹlẹ́tírẹ́nì àfá ẹ̀bọ̀ awa 500,000 fáwọn àgbí awàfún lọ́pẹ́ tàúsàn náírà ọlá O ẹ̀ fún torí náà ẹnìkan má bànújẹ́ àwa mùsùlùmí kò sí bànújẹ́ lọ́rọ̀ wa kátàdì ó o káàkiri àlọ́lọ́ tí ó dá ọlọ́ọ̀ṣà ni wọn afàmìyànjọ ní ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ tí mẹ̀lẹ́ka sọ fún ta pé kọ́lá aláyà gangan ní òjò lọ́dọ̀ fi ayé sọ́rọ̀ tí máa ṣá àrọ́ kàbátà. Àwòrán tó wọ́ lọ́n ló fi kàbùkú yà. Tó bá àánú ìyá rẹ̀ lọ́lọ́ jáde ní bundúkú kò lọ́wọ́ kò lẹ́sẹ̀. Ayé burúkú dínà, ṣọ́nà tó bá lọ ọkọ̀ mọ́mọ̀ rẹ̀ rí àwé mọ́ ìyá àwé ìyá ìyá ẹ̀ tí ó lọ́wọ́ bàbá tó bàbá ìyá ò ní ọwọ́ wọn ò lẹ́sẹ̀ wọ́n sì fi ara ẹwà lóde olówó wá tẹ̀lé lọ lé pé òun fẹ́ lọ mọ òbí ẹ̀ òun fẹ́ bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ ilé wọn tó ní rẹ́rìn olóò ní wọ́n mọ̀ ń yí tí wọ́n ní wọ́n lójú wọ́n lẹ́nu ṣùgbọ́n wọ́n máa ń yí wọ́n máa ń ró ìrìnlẹ̀ láti gbèrè ọlọ́run ti fún lọ́mọ tó ń wá káàkiri tó ń lóyún àwọn ìgbàgbọ́ àwọn practical ọ̀gbẹ́ wà sínú omi òkàn níbẹ̀ sọ torí báwa Yorùbá Eh, àṣà wa àtẹ̀kọ́ta kọ́ nǹkan tí ó takùkù ń bẹ̀ àbùkù láàrin láwùláwà lẹ́sìn tó rí nùgbọ̀n ní ìpínlẹ̀ òpínpẹ́ jẹ́mù tó onírùgbọ̀n máa bọ̀ wọn ò ní bínú mẹ́kútúrúgbú kọ́ yóò wà mẹ́kápò yóò pè wọ́ká nílẹ̀ yóò bá ní hmm, pé yóò bá ṣọ́ra tí ó bá kú nù àwọn àbájúmọ̀ àbájọ́ wọn yóò sì wáyé wà jẹun àmọ́ gan Yorùbá gbogbo ọmọ rẹ̀ wé aláàrẹ ètò orí rẹ̀ mọ́láyé kẹ́ lọ́sọ̀rí náà ni òfin jẹ máwọn àpẹẹrẹ wá lórí àwọn ìkẹ́ tí mo sọ ẹ̀ tí mo sì mà dáadáa torí àwọn lè kú ni a máa wò mo rò pé títí tó fi ní yáyáyá mútẹ̀lẹ̀ kì sábà bùkú wá wà á tẹ̀lé náà kó lè hókùnmá ọ̀bí ìyá ọba mi rẹ̀ yáyá ń gbà tọ́lá ti fún lọ́wọ́ sá mútẹ̀lẹ̀ kì sábà bùkú wá gbásíra náà wọ́n gidigidi tàbí gírígírí tàbí lọ́dún gbogbo agbára ẹ̀ tíra wo ni àtúntọ́lá mi tàwérétà tẹ̀síwájú Àṣàìnáàbò mọ́kùnmá, ẹ̀tọ́lọ̀ ló fún ànábí wa Ibrahim láti kékeré, òun fún ní ọgbọ́n ẹnu òye, yẹn tó ń pè ní àgbọ́jẹ́ òun fún. Sọ̀bí yá látòpó ìlò, sọ̀bí látọmọ ọwọ́ lò títò mẹ́wàá ẹgbẹ̀rẹ̀

àbí poli àbẹ́ǹsì àbí secondary school ọmọ kan wà tó máa ṣe pò kíní ìgbà tí wọ́n ń kàwé lọ́wọ́ ní ìlọ́nà ìgbàbọ́ọ̀lù ìgbà tó ló ń kàwé lọ́wọ́ eré ní máa ṣe ó tún lọ wò lálẹ́ yóò máa máa àmẹ́bẹ̀ láti ìdánwò yóò gbà yóò tún là ọ́ ìgbà tí wọ́n kàwé kàwé ọgbà 96 ló ń tún gbà ìgbà tẹ́ẹ̀bẹ́ẹ̀ṣẹ̀ ìdáàbò wá kàwé ìjọ́ pé ní òye ò àwọn òríran ìnílà ìlú àpò olóṣe mọ́ sọ̀bí yá ọba tàbí kéèké lò ti fún yáyá ẹlòmí fúnra ọlọ́run ló ti fún bí máa ń dín wò báyìí lẹ́jọ́rọ̀ wà fún sẹ́ẹ̀tì mẹ́ta kí tẹ́sùkú fò bí bá fi wò báyìí wọ́n ti fò sẹ́ẹ̀tì kò sí mẹ́ta wọn kọjú wọ́n ò ti lọ sọ̀yẹ kankan fún ìṣẹ́lẹ̀ ìrọ̀lẹ́ àti fún onífà ìfún òkun torí ọlọ́run ló fún atúnìyàn fàyọ́ bí

òtítìmọ́ ti wá àti tí mo ṣe lẹ́ẹ̀kẹ́ pé àìmọ́gbà 96 rẹ̀ yẹn lórí jábẹ̀ lórí ilé ìfẹ́ wa tó tó fi ṣe gbìyànjú iṣẹ́ ń pèlè kádàrà ń tẹ́lẹ̀ ìta gbìyànjú dáadáa ipò ló wá já sí ibi tó já sí yẹn ní jẹ́ kádàrà torí pé wa ṣẹ̀rí àtọ́sí rárá mọ̀lúmọ́ ọ̀tájì lọ́sẹ̀ ṣùgbọ́n mi ní ti oṣù ìlú àlọ́bà torí kiri ẹ̀ṣẹ́ owó òjúdó tó ti kàgbà olóòfẹ́ orílẹ̀ olóòfẹ́ olóòfẹ́ olóòfẹ́ àwọn èèyàn ti lóró sínú kàgbà wọn kò ní jáde wọ́n tàbí ó bẹ̀ Ewúrọ́ àdàbí Mọ́sá, àlẹ́ ìsàlá fúgbà tó dé láti Mísọ̀ tó ti pa tó dé lu Mìdíyá, ó bá wọn obìnrin àbí òbá wọn obìnrin náà, kí wọ́n ta kéde táwọn ìyókù, gbà tí wọ́n lọ fún àwọn òlé sí kàgbà wọn ò lágbára. Tó rántí ayà ni, òun ló bá wọn ṣí. Tó ní olómà wọn sí. Wọ́n jẹ́ ara lẹ́sí àti ẹ̀lẹ́sí àmì ààrẹ. وتسجر الرياح وأكون شيخ جليل أكون شيخ كبير بابا وعلى تعليم Ó wà náà ẹ̀rí báwọn àbá àtúkọ̀ sápá kan náà àbọ̀ tẹ̀sí sọ pé ẹni tí wọ́n bá bá yẹn ṣe ṣàlàyé ṣọ̀áyé. Ilẹ̀ tẹ́lú tẹ̀sí táwọn àbá bá ń ṣe tẹ̀sí ráyà ìwọ̀n àlẹ́bí ṣọ̀áyé kò ní wọ́n sábà. Ọ̀rọ̀ tó rọra ń sọ yẹn àbúrú náà

àti kéèké kọ́lá tó ní lórí èdè bá ń pẹ̀lú àwọn tí ó bí ilé kan náà nílùú kan náà yẹ́jọ́ ṣe wé dáadáa ó rí pé èdè dá lẹ́nu ẹnìkan ju kejì lọ ọlọ́run ló fún ó bá àwọn àádọ́gbọ́n láàrin bá ti ń gbọ́wọ́ nìkan ẹgbùn ìrìnjú àkókò ìyàbí ìsàbúrò ní

Hànáná mílà lúnná, tó lẹ́dẹ́ hànáàlù yìí, àwọn àfá àmú sọ́rọ̀ tí pọ̀ mẹ́, mo jùlọ adọ́dọ́ sọ́rọ̀ nígbà fìrì bí, bá àwọn kan sọ pé ẹni tí ó pé lọ́kùnrin tí ò ní tó bèèrè ṣe, mo ní àwọn nígbàtá ń ka ọ̀rọ̀ ànábì Mùsá tó ní rọ́bí ṣìrọ́ ní sọ́dírí wáyà sírírí amúrí wá ló kókó dàtà nílùú sáárí yákọ̀ òkọ̀wé ìgbà tó ti ṣe olójìṣẹ́ báyìí tó ń bá lọ kí ló lò níbi wàjálì wà bí ọ ní àhàní àrùnà àhì nígbẹ̀ ìgbẹ́jì lọ́lọ́ wí kọ́ọ́lá kọlu ìgbà ṣúkù ẹnu rẹ̀ tí ń bẹ́ẹ̀ fún àwọn tẹ̀sí fún àwọn tẹ̀sí pé ó ní ògùn náà sọ́tẹ̀ lórí tọ́lọ̀ lọ́lọ́bù ní ìd àbáhà ìní ìní máàkùn Inni ma'akuma inni ma'akuma ma'arwa awa. Ẹ máa lọ ẹ̀mẹ́jẹ̀jẹ̀ lọ bá fi hàn. Inni ma'akuma mú bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ méjèèjì asma. Wọ̀n gbọ́ sí rí. nìmìkan ò lè nìyí ìnáka kíni kí àyú nìna òun mọ́jú sọ yí ẹ̀nà lọ kò sí bẹ́ẹ̀rù náà ètò gbajúmọ̀ ní ìdára ìdára ìdàbí ìdábìlà pẹ̀lú àwọn ilẹ̀ sọ́kọ̀ إنك تطغى فقل ألك إلها تزكى وأهديك إلى ربك فتخشى فأروا الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فأشار فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال لآخرة ولأولى إن في ذلك لعبرة لمن يخشى. يعني هو ṣùgbọ́n ilé ìyọ́n mọ̀ ń wúrí lẹ́dẹ̀ gbígbọ́ tí ń wọ́ ìrìn ìrànlọ́wọ́ lára kan àmẹ́rẹ́nà bí láwọn wọ́n ṣàlàyé pé ìtumọ̀ rẹ̀ ní pé ó jẹ́ wá kí látàárọ̀ lọ kí ṣùgbọ́n tí bá lọ mú lẹ́yìn ọ̀kan kò ní yé púpọ̀ láti wá ọ̀rọ̀ àdáni ìyípa ọmọ mọ́ríyàmù tí màláìkà sọ fún pé lè àhábà láti bò láàmọ́ zàkíyá kí n lè fi pààlọ́ rẹ̀ ìyẹn kó wọ́n láwọn fi lè bá àdáni ìyàwó mọ́ríyàmù lọ rẹ̀ mo ní nínú English translation àwọn kan wá lọ sí pure so àwọn kò gbédè ó gbèké ìyẹn làwọn ìtẹ̀ṣirikún àwọn orientalist kan wá sọ pé ó fi hàn wípé ìsọ ọmọ mẹ́rí àwọn yàtọ̀ fáwọn ìlú táwọn ìsọ́rọ̀ kan náà ti ń sọ kò lábà wọn kò lápùpù ajẹ́ wípé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀nìkan tó ohun nìkan lọ́pẹ̀rò yìí zakiya ròyìn ẹ̀wọ́n àtọ́tọ́lọ̀ fi sọ̀rọ̀ yára fi fi sẹ́mṣọ́ra ayà aláìṣẹ́ ìrọ́pù yẹn ilé wa ní zakata ìtumọ̀ kan ní pòròyé kí lọ náà ló fún ní ayẹ́lẹ́ ìkẹgbàlá òun ṣe ní ìkẹ́ látọ̀dọ̀ wa zakata àti mímọ́ kanga látọ̀dọ̀ ta ló ti wá pè ọ̀dọ̀ ọlọ́pùpẹ̀lẹ́gbẹ̀rẹ̀ So, Tabarek translated English to purity of pure from myself. So, pure ilé directly àtọ̀dọ̀ ọlọ́pùpẹ̀lẹ́gbẹ̀rẹ̀ kí wá ní ìyàtọ̀ nínú ìròyìn ìsá ọmọ mẹ́ríàmà ní Kùrán àti ti Zakaria àti ti Yahya só yàtọ̀ kò yàtọ̀ wọ́n mọ́ mùsùlùmí wọ́n jẹ́ lè fọ́kàn ọlẹ́ kọ́bàrà sí ní dáadé ń bọ̀ ókè wàkáàná Zakaria ó sì ó jẹ́ ọmọ rẹ̀ fáwọn òbí ẹ̀ méjèèjì jẹ́ jàmbára àjẹni ń pa àṣíyá ṣẹ̀yá ṣẹ bàbá tàbí ẹlẹ́ṣẹ̀ ẹ̀rìkẹ́rọ̀ yìí náà ni ó bùrò yìí bá ò ìsẹ́ tọ́lọ̀kùnrin ṣẹ́gbọ̀n lásìkò kan náà wọ́n já sí máa wáyé Zakariya bí yá yá Mariam bí tani ta ló pa Mariam ọ̀dọ̀ ta ló gbé ọ̀dọ̀ Zakariya nígbà tí wọ́n kọ́ kélé ìyẹn ni pé nígbà tí wọ́n dìbò sí pé ta ni ó tọ́ ó wá gbọ́gbọ́dọ̀ Zakariya Zakariya ló tọ́ ọmọ tó tọ́ bí irinṣà ànábì ọlọ ohun fúnra rẹ̀ tó tọ́ Mariam ọmọ so méjèèjì ọlọ́run ẹni tó tọ́ obi àmì ohun tó tọ́ oníbi àmì tòtò ní àwọn tó ń pààyàn ó ti tọ́ ọmọ mẹ́wàá jáde yunifásitì ó ní wọn ò mọ orí torí náà ò ní ṣoore mọ́ ẹgbẹ́ àwọn ẹ̀kan wà bẹ́ẹ̀ àwọn Yorùbá nínú ọ̀rọ̀ sọ kú sọ wọn jẹ́ sọ ọmọdé sọ bẹ́ẹ̀ torí àwọn èèyàn ti lè jù nínú ọ̀rọ̀ wọn tí ń sọ tí ò bá mu nínú ṣẹ̀ríà òrìgbé oore níwọ̀n gbogbo tí máa ń jó rẹ̀ ò níwọ̀n ibi ò bá lè ṣe dé ní torí pé tó bá ń san lẹ́sẹ̀ kìí ṣe ẹni tó ń so oore fún ta ní ọ̀sán lẹ́sẹ̀ in tó bí oore níwọ̀n ni pé méjì ni àkọ́kọ́ àdápadà oore tí ń retí lọ́dẹ̀ ẹni tí wọ́n ṣe fún kò yọ ẹlẹ́ẹ̀kejì wọ́n rí aburú nídìí oore tí wọ́n ṣe fún wọ́n ò pé káláwọn yẹn a ṣóre yẹn ma níwọ̀n ni aburú yẹn ò ní jáde kò sì rí bẹ́ẹ̀ irú àpẹẹrẹ rẹ̀ lẹni tó ní mọ́tò ọ̀rẹ́ rẹ̀ kan rí yá mi ní mọ́tò rẹ̀ òun náà sì fẹ́ lo mọ́tò ní yá mi láàárọ̀ ló bá yá mọ́tò ẹni yẹn bá gbé mọ́tò sá wọ́n bá wà jẹ́ òfúwọ́ náà jẹ́ láti gbé òdìdì mọ́tò lẹ̀ orí níwọ̀n fa. ṣé kí ló burú nu ó ya mọ́tò pé kó lò. ẹni yẹn ló ta ìdá kò túmọ̀ sí pé kó túra mí lọ́la kó mọ́ fún mi. àbí ẹlòmíì ta ni kó mọ̀ gbélé nígbà tí wọ́n ní kó mọ̀ gbélé. mo ò wá gbowó lọ́wọ́ ẹ̀ ìtí àwọn èèyàn tí wá rò o ní landlord nígbà ìgbẹ̀yìn ó mú lọ kọ́ọ̀tù ló wí kọ́ọ̀tù oré níwọ̀n sọ fún ọ tẹ́lẹ̀ ìyẹ́kọ́ ẹ̀kọ́ ni ò ní pẹ̀lú oré tó ṣe ṣẹ̀rí àìsàn fi sọ́nu ìgbà tó wọ́n ti gbà sílé pé kó mọ̀ sanwó ní ó ti níwèé àdéhùn tẹ́lẹ̀ rí ó wà pé òun kọ́ tó ti lé ó kọ́lé ìgbébẹ̀ lọ́mọ gbé mo fún ọlọ́mọ gbé mo fún ọ ó ti gòó ó rí lọ́pá tó wé ìgbà yẹn ló ti ẹ̀ká dé wà tẹ́lẹ̀ rí sí wà ń bẹ̀ kúránì sọ tó lẹ́kọ́ ní lọ bẹ̀ torí ó tún akọlọ́bí lọ́ọ̀kọ́ tí ó mọ̀ gbé wá kí ó ló ẹ̀bùn kan wà ní ẹ̀kùn ìsọ́mi kò kọ́mọ̀ mi sábà sọ mi fẹ́ lè sọ pé mi sí gbọ́ rí tí èèyàn bá kọ́lé èèyàn lè fún ọ̀rẹ́ rẹ̀ tàbí èèyàn kan má jẹ́ ń gbọ́ abẹ́ni pé tí ẹni tó fún yẹn bá kọ́kọ́ kú yóò di tẹni tó fún tó á jẹ́ni tí wọ́n fún ló kọ́kọ́ kú yóò padà sọ́dọ̀ ẹ̀ tó kù ara ọ̀nà táà gbà sí orí ìṣẹ̀rí àwọn èèyàn kọ́lé kan ní ìsìn yọ́n brọ́dà òun lé tọ́lọ̀ bá kára àwọn tó ń jáde láyé ṣáájú jẹ ṣáájú rẹ̀ ó ti jẹ tó bá sì jẹ́wọ́ ló ṣáájú òun jáde láyé ilé padà sọ́dọ̀ òun àwọn Yorùbá ní ó ti parẹ́ kò ní yóò bọ́ mọ́ lépa ìkiri yóò mọ́ sàtí kó lè kú ẹ̀fà kìdà wọn ò já tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn ò sí fún wọn tẹ́lẹ̀ ìròrí yẹn sáfẹ́ àti lẹ́sìn tẹ́lẹ̀ àkídà wa ti da irú òbí yẹn ò ní wá ní tó máa bí gbogbo àwọn òròyìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn bá máa ló lẹ̀ ìgbà pé àìlẹ́sìn tẹ́lẹ̀ àìgbàkọ̀ọ́yẹ àkídà pa onídìí òbí sẹ́mùsùn nílé ìgbà tó lè pàtíyàn ọ̀rẹ̀dámù kí ẹ̀rẹ́ ilé ògùn èèyàn ní ìsìn kí a ní tó bá kú ṣáàtì rẹ̀ wọ̀lú nílé o tí a yóò mọ̀ lépa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá ń sáàbù kí ni kùránì sọ wà mẹ́rún mi dọ́ọ̀rí tó wà sí ṣọ́ọ̀tù bá kọ́ Gbogbo àgbà tí ó rí fún ẹnikẹ́ni àyàfi pẹ̀lú ìyọ̀dọ́ ọlọ́pùránì ló sọ. Tí a bá ń gbà níyàn kò lè ràn yàn, àyàfi pẹ̀lú gíní ìyọ̀dọ́ ọlọ́pùránì àbọ̀tọ̀ wá tàṣọ́lọ́ ẹjá àkọ́kọ́ tàṣọ́lọ́ náà àtàṣọ́ ẹlẹ́fẹ́ ìlú sábà tàṣí pẹ́pẹ́ àtàṣí táwọn fẹ́ ṣùpà yìí kó lè yọ̀ǹda àwọn kọ̀ọ̀kọ́ tàṣí. ẹwọ̀n abọ́fẹ́ tàṣọ́lọ́ ni pé ìdí wọn mẹ́rin kó lè bọ́ sí kò bọ́ síbù ẹni kú o lè jọ lọ́n pátínú àkídàmù mi níbi kò sí tó jọ̀rọ̀ ẹ̀yàn fọ́lọ́n ó lè jẹ́ hapkú tọ́lọ́wọ́ wà tán àwọn kẹ́rì kan ó pọ́lọ́ láṣẹ pé tó gbọ́dọ̀ ṣe lè láyé kò pọ́ síbù nígbà tọ́lọ́wọ́ bá ń sọ pé inú sọ́ọ̀tù mọ́ríàmì náà ní sọ̀rọ̀ tí mariam náà mariam Àkáàdì ìtànà wá bí ọ̀pọ̀ Ìtí ìlú bẹ̀rẹ̀ máa tẹ̀síwájú. Ọ̀bẹ̀ ẹgbẹ́ ìlú ọ̀pẹ́ ìgbẹ̀yìn ẹ̀kẹ́ ìgbà wọ́n lẹ́gbẹ̀ẹ́. Ìjúmọ̀ lọ lẹ̀ áyà السماوات والأرض إلا أن الرحمن عبدا إن كل من في السماوات والأرض kò sí ẹ̀dá kan ṣoṣo báyìí. Máa ẹnikẹ́ni tí ń bẹ́ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ìlà áàtì ọ̀mọ́rin àgbẹ̀rẹ̀ yóò wà bá ọlọ́run ọba àjọ kí ayé ní àbídá sí ipò ẹrú ẹrú lè pàṣẹ tó bọ́ òrùn lára pàṣẹ gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ ṣeré jù ara ẹ̀bẹ̀ ló bẹ̀ kí ni orí èèyàn bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí ó bẹ̀rẹ̀ òun lè pálá jẹ lórí kò ṣọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àwọn ọmọ tó ń lò fọ́lọ́ pé kí wọ́n lọ. Náà mi ìgbẹ́kọ̀ rẹ̀ gbogbo já máa tẹ̀síwájú ní àbábí Zakaria. Anábìwá Ẹ̀yíṣà ọmọ Mẹ́rìyà, ọlọ́run bá ní ìyá wa, ìyá tó bí Mẹ́rìyà, ọlọ́run ní ìnámà ààrẹ rọ̀ Àwọn kan ní ìdíkù láti sọpọ̀ tó máa ọlọ́run nìkan tó sì mọ́ ajẹ́pọ̀lọ́ mú. Bàbílọ ọmọ ìdíkù láti sọ nípa kárí ìgbàkàríyà ọmọ tó mú mọ́ lábọ̀dọ̀ ọ̀rọ̀. Ṣé ó mú ti bọ́dọ̀ ọlọ́run? Tẹ̀síwájú. Àwọn ọmọ bó ní ṣe bímọ. Wẹ́rẹ́ ní ẹgbẹ́ ní ìbẹ́ṣẹ́wò. Tí ẹ̀dà abára kọ fọ́kàn lórí ìyẹn pọ́kùnrin òsúnà. Wẹ́rẹ́ ẹkùn mẹ́rin ní ọ̀rọ̀. Wẹ́rẹ́ sì ṣe máa gbágà wọ́n ṣe nàbì, wọ́n ṣe alágbèrè. Ọ̀rẹ́ tẹ́lẹ̀ ní bàbá náà lókí mú láàrẹ̀ ní Kó bímọ láìjẹ́ pọ́kùnrin súnmọ́. Wúwà láyà àyìnà, ìtò rọrùn ni. Ìyá bá ni ìyá Ádámù tani bàbá ádámù tani ìyẹ́ ẹ̀ lépò gẹ́ẹ̀nù ìyàwó ẹ̀ tí jẹ́ àwọn tani ìyẹ́ ẹ̀ torí pé ajọ́ látara ádámù alèbí ádámù ní bàbá ẹ̀ ìyá ẹ̀dà ìbàbá lọ lẹ́nì kan kò ní bàbá kò níyà ó tún lẹ́nì kan alèkọ̀ọ́ ní bàbá kò níyà ó wá dẹ́nì kan ó ní ìyá kò ní bàbá kí ló mọ̀ nínú èso ní ìyá tí ò ní bàbá èyí tó ní bàbá tí ò ní ìyá tó yẹ kó jẹ́ mọ̀ síbo ló fi bí ẹni tó ní ìyá tí ò ní bàbá kò ṣe mọ̀ tó ẹni tó ní bàbá tí ò ní ìyá kí ni bàbá ti bí ẹni tó ní ìyá ní ìsìn ó lọ́yún wọ́n ti sínú kùránì sọ̀gbọ́n lóyún ó sì bí dìgbà láti mọ̀ náà sẹ́yẹn ni yánú ní abẹ́ni tó jẹ́ bàbá ọmọ jáde lára ọkùnrin abẹ́ni tí ò jẹ́ ní bàbá tí ò ní yàrá kẹ́sí rí pé táwọn èèyàn pán léwé ní tí ò tó nǹkan ní èyí tó jẹ́ nǹkan ṣàìkọ́ ń bí lójú kò jẹ́ kí wọ́n rí ọmọ ọ̀nà ara kẹta kò sí bàbá ìyáwà ọmọ wáyé kí wá ní ó ṣe kí ló tọ̀wà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni la wá ń gbé lábájọ pé torí pé ọmọ yìí ò ní bàbá ọlọ́run ẹ̀ ṣe sọ pé الناس ورحمة وكان أمرا فحملته فانتبذت به فحملته هو الوه فانتبذت به هو عبد الله فكان يا جزم يا مصيجة كجنة ọ̀sẹ̀ gbé dání wà kọ́ tó súnmọ́ àti gbé jìnà kọ̀ sí ìyà àyè náà alìmọ̀ ọmọ tó wà nínú ẹ̀rùn yóò yẹn. ìrọ̀bí ẹ̀ ó wá mú máyá ìlà jíndẹ̀ ìnáfìlá ó mú lọ sí ìdí àgékù dánínú ìdánpẹ̀ ní kúkùté ìjú láti gé lórí ní ọ́npẹ̀ kúkùté ẹni ni kúkùté tí ẹ bá mi jí nǹkan jàbọ́ lórí ẹ̀ tí ó bá ní ẹni ni kúkùté ara ẹ̀ lórí ó fi lè mọ́lẹ̀ ara ẹ̀ ló mọ̀ rìn ọlọ́wọ́ ní oyún ni ọmọ yẹn tí ń mú yẹn ó wá gbé lọ sí ìdí igi kùkùté dábínù dábínù jẹ́ pín ní pín ní tẹ̀sí ìjọmọ̀pọ̀ àjíkí rẹ̀ sáàbá mọ́ ọ̀pẹ́ òun àti ẹjọ́ra wọn ìyàtọ̀ tó wà pẹ̀lú jẹ́ so àti ọ̀wá wọn ti ìsàlẹ̀ ẹ̀gún ni tí máa gúnyàn gidi ṣùgbẹ́lẹ̀ èèyàn nílẹ̀kùn tàbá gé ọ̀pẹ́ yẹn ètò ṣẹ́kù yẹn ìdí ẹ̀ ló lọ قالت يا ليتني Ó wá sọ pé ó máa ṣe ooo. Ìjọ́ pàdàrà náà gbà. Wọ́n bá jẹ̀ sí kú ṣáájú lè látara ọmọ tó mú tó nira ní orúkọ. Ọ̀gbọ̀n kò ná sí ẹ̀rọ náà ti wọ́n bá jẹ́ ní ìgbàgbé. Ẹta ti gbàgbé pátápátá. Fẹ́lẹ́lẹ́ náà ní ìjà ìlà ẹ̀lá ìjà ìjẹ́ ní kó wọ́n fi kó wá pè mọ̀láíkà láti balẹ̀ pé láti sára ẹ̀sà lọ́nì mọ́bànú jẹ́ kọ́díjà ara àwọn bukì tààtàkì nísàlẹ̀ rẹ̀ tẹ̀ olúwa rẹ̀ ti fi sàríyà sáwọn ìlànà ìṣàn tí ń ṣàn ọlọ́tí fi sísàlẹ̀ تجواني إليك بجبع عضلة nítorí náà ó bí mi ìlẹ́ìkì sọ́dọ̀ rẹ̀ ìjíde ní náà kùkùté dábìnì gangan ní kó rú ìlẹ́ìkì sọ́dọ̀ rẹ̀ tó bá kíkọ àlẹ́ìkì yóò máa rébọ́ tàbí yóò máa jábọ́ fún ọ orúkọ jẹ́lìyà dábínù tútù jẹ̀lìyà tó sì fi pọ́n dábínù tútù tó lé gíní tó fi pọ́n torí dábínù yẹn máa gírí tó bá ti pọ́n àwọ̀ yóò sì padà dábínù tútù àti máa dùn pọ̀ pẹ̀lú adẹ́rù mandu gan fàkúlì fàkúlì aṣọ́rọ̀bí nítorí náà máa jẹ́ wàṣọ́bì kò mú rọ́pẹ̀lú ìrẹ́lá òsì lójú tutù Dábínù tútù tí ó tàbó lè jẹ́ bẹ́ẹ̀. Wáṣọ̀ bí omi tí ṣàyẹ fún sí. Lọ́dọ̀ àwọn oníṣìgbò náà bá wí, wọ́n rí nǹkan fàyọ bí pé obìnrin tí ń rọ bí tó bá lè rọ́jú jẹ dábínù tútù tó mú mi sí yóò ràn lọ́wọ́ láti bímọ rọrùn tó gbé tọ́lọ̀ sọ pé kó jẹ dábínù tútù tó mú mi sí nígbà tó sọ pé ọmọ yẹn ti mú dé pé ó ní lára lé tó gbé kílò kálọ̀ ti kú ni wọn ò ní rírù nira báyìí ọba mi dábínù dábínù tútù tó àwọn tó ń ṣe síbù náà bá fi lè fàájọ ń bí yóò fi hàn pé wọ́n lọ fi ṣe experiment wọ́n lọ dẹ̀wò níwájú obìnrin tí wọ́n fi tí ó lèbè bí wọ́n pé ẹkùn tí dábìlù ti túwò ẹkùn gómù ní káwò ní ayó rẹ̀ tó mìíràn pé à ń rẹ́kọ́ ẹwọ́ kùránì ìṣègùn ìṣègùn nípa <laughs> ìdọ̀lọ́sẹ̀ ẹ̀lẹ́rẹ́ ìbólógbòdá fún ẹ̀ẹ́dẹ́ sọ́nà kùránì lókùn á ní kọmọ lókùn asọ̀fún kú ní ìsinú kùránì láti lè sí ìrọ̀ ìdègùn lárí ìwọ̀n sàn hmm, náà tẹ̀síwájú فإما ترين من البشر أحدا لا يرضي لكم نحبه tí mo sọ láti jẹ́ pé mo sọ láti mo ní àtọ̀rọ̀ wọn púpọ̀ mo ní nínú tó kó bá wọn tàbí tó sọ wọ́n ti kéfè rí kí wọ́n lọ ń pèrà aláyọ̀ ọlọ́ ni pé wọn ò gba àwọn ànábì méjì kan gbọ́ yàtọ̀ sí pé wọ́n pa àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ sọ́nà sọ́ọ̀tù bá kọ́rọ̀ ní ìlú lọ́bẹ̀ ní ìdàbí ó fẹ́ sáré lọ́bẹ̀ ẹ̀rùn-ún Ọlọ́run lélẹ̀ rí bẹ́ẹ̀. Ìtàkùn kẹ́rù rẹ̀ kòrò rẹ̀ bí i ẹ̀rẹ́ ìyá fòrò náà ẹn tí mọ́ ṣá ìgbàgbọ́ di ara ti láì táwọn àmì ọlọ́ táwọn àmì ọlọ́ bá sọ pé báwọn ń wí ìwò nígbàgbọ́. Àjìká náà níjókòó tẹ̀sí ìdílọ́rin tó lẹ̀ máa bẹ́ lójú bàbá wọn ní ẹwọ náà lú yẹn wá kúnnù lè bá àbà tó jàdá Ẹwọ ní ìlú yẹn Kí la ní wọ́n ti sí? Wọ́n lọ fi kí ó kọ̀ fún kí sì ti tún ní tọ́ alùpọ̀nkùnkù alìkanù ọlọ́run tí ó sọ pé orí jìn wá wọ́n lọ sọ pé ọkà ọkà ọkà bí ọkà bàbá ṣùgbọ́kà ilé bí ọkà alìkanù alìkọ́nkùnkù onáṣọ bí alìkanù ìdí lárúbá ní kọ́mọ̀ kẹ́ntọ̀ wọ́n máa máa bí ẹmà tẹ́ ń ṣe sáàmà bí lẹ́nu ọlọ́ ní àsàlámù àwọn ní àsàlámù sáàrẹ́ ẹ̀gbọ́n sáàrẹ́ wọ́n á sáré pé bẹ̀rẹ̀ èyí onímọ̀ pé bí kò sí bẹ̀ àsàlámù àríkùn àsàlámù ikú fún ọ Tóbi ọlọ́ ní dáríkà ti á ti tẹ̀lẹ̀. Àtọ́kú yá kúrú lórí ayá ìlà. Wọ́n máa ń dá ìlọ́pọ̀ sọ́rọ̀ ọ̀nà wáyá kúrú. Wọ́n sì máa ń pa àwọn ànẹ́bí ọlọ́ lẹ́yìn tí è ṣẹ̀tọ́. Kò ṣẹ̀tọ́ gẹ́nì kankan pa ànẹ́bí ọlọ́ dáríkà. Eléyìí ń bẹ̀ tó jẹ́ àgọ́ wọ́n yapa àṣẹ ọlọ́. Àwọn náà ni wàkánú wọ́n kọjá àlà ayáwà ní kùránì náà alẹ́dínà tàdáwò ìsáàtì ولقد علمتم الذين اعتدوا بالسبت وقلنا لهم كونوا قردة خاسئين. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bẹnu nínú nínú ni àwọn tí ń kọjá ẹnu àlà nípa ọjọ́ sátidé yọ́nù sátidé ọjọ́ àtidí. ọlọ́ni ìkọjá àlà àwọn èèyàn mú wa bínú tí wọn àwọn àtọ wọn dọ̀bọ̀ kúrú kìrọ̀dàtà kọ́ṣì ẹ̀dá yẹpẹrẹ àwọn kan ní ìdínú tí kò sí lè ní jọ̀bọ̀ rárá kìí ṣe ìdínú ànábì fún wa pé gbogbo àwọn ẹ̀dá ọmọ ènìyàn tọ́lọ̀ bá sọ di ẹranko àwọn ẹranko yẹn ò ní bímọ àwọn bọ́ọ̀ sọ̀dọ̀ Jọ́dá lára ọ̀pọ̀ ẹ̀ká mọ̀kára àwọn tọ́lọ̀tọ̀ ọ̀dẹ̀wọ́ jọ́dá rárá ọ̀bọ ti wà tẹ́lẹ̀. Ọlọ́wọ́ á sọ wọ́n jọ pọ̀ láti yẹpẹrẹ wọn ṣùgbọ́n wọn ò ní bí. Ẹ̀bọ́n ọ̀sán náà àwọn kan wà tọ́lọ̀ ló sọ tẹ́lẹ́dẹ̀. Náà kìí ṣáyà Kùránì Tẹ̀síwájú àbá. وإما ترين من الأحد من البشر أحدا تبعني أنكني من الأبارة فقل إني نذرت الرحمن صوما Sọ́bù bẹ́ẹ̀ ti ṣèlérí ìpẹ́nu oró yẹ́lá àwẹ̀. Àwẹ̀ rú èwo ni àìní sọ̀rọ̀. Ìní bá sọ̀rọ̀ lónìí ẹnìkan kan, ìrìjà èèyàn kan báyìí ní bá sọ̀rọ̀ lónìí. Náà, fẹ́ẹ̀fẹ́ bí pẹ́rẹ́ ẹ̀rẹ́ ìlú. Àtàbí yí, àtàbí, Maria wáadé kọ́ ó ha lọ sọ́dọ̀ àwọn èèyàn bá nínú hú lẹ́ni tó gbé ọmọ tó bí lọ́wọ́ yẹn ni ìsá nígbà tó ti tó ti jẹ́gẹ́ nínú tútù tó ti mú méjì tó ti wá bímọ ọlọ́ni ó wá báwọn èèyàn tó lọ́wọ́ èyí tó múdéjì pàrí ìyà èèmọ̀ ló méjèèjì ò tẹ̀síwájú rẹ̀ ìrẹ́ arábìnrin arúnà bẹ̀rẹ̀ Mọ́kànlá àbúkí àmọ́ bàbá rẹ̀ ní múra àtà orí o, àmọ́ tí èèyàn bú. Bọ̀kẹ́mọ̀ rẹ̀ jẹ́ kó mú kí bẹ̀rẹ̀ yá. Láàrẹ àmọ́ táṣẹ́ o, àmọ́ tó sì náà o, ọmọ tó gbé méjì ìtàlọ́pọ̀ rẹ̀ pápápá ọmọ yìí. Tẹ̀síwájú bẹ́ ẹṣẹ́ rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìdáwọ́rọ̀ ilé ní ó wá júwé ó nà ká sọmọ yẹ ọmọ ní kẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. kọ́lù jẹ́ ìbànújẹ́ ní mẹ́rẹ́ ìgbà ìwádìí ìyá ọ̀rùn àdéhùn. wọ́n kẹ́yìnfà báwo ni lòkàndínmù láti lè bá sọ̀rọ̀ mọ́ńkánà bí máa ẹni tí ń bẹ lórí ìtẹ́ sọ̀bíyá lọ́gbọ́n lóò ọmọ kékeré ọmọ wọn tó wà lórí ìjẹ́ tó láti fún ọba sọ̀rọ̀ ọmọ èké sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí lórí ẹ̀wù Ẹ̀yìn tọ́mọ̀ ẹ̀ ti kọrùn ní àpùlá ẹrùsìn ọlọ́pìnrin ẹ̀ẹ́tẹ́rí ẹgbùgbùgbẹ́ ẹgbùnrin ní tíra ẹgbẹ̀ ẹlẹ́ni ẹgbùgbùgbẹ́ ẹgbẹ̀ ẹlẹ́ni ẹgbẹ̀ ọ̀tẹ̀ ìyẹnẹ́ ẹgbùn ó ṣe ní ní alálùbáríkà níbi tí kì sí bá Kúrúgbà ti bá fẹ́ láyé, kàbẹ́lò tí wọ́n bá tàbí bá fẹ́ láyé, mọ́ dáàmà. Gbogbo ìgbà tí bá ti wà láyé, ọlọ́run ni wọ́n kí òun mẹ́yọ̀ bàká. Rẹ́dọ̀rọ̀ ní ọ̀rọ̀ nígbà tí. Ó ṣe mí lọ́mọ rẹ̀ bá wọn fún ìyá mi. Rẹ́dọ̀ ni ẹgbẹ̀ rẹ̀ ní jẹ́ ọmọ iṣẹ́ tó yẹ. والسلام على السلام ويوم أموت يوم ولدت لجب عبده ويوم أموت وجب ويوم أرجع محلا وجب عبد جلاله ọlọ́wà ní ilẹ̀ ohun ọjọ́ tí ọjọ́ òní ìsàbẹ̀rún ṣe ó ti kú ni àbí yóò padà wá kú lè lé lọ fún ọjọ́ tó kù lẹ́yìn tẹ̀sí ìdí alẹ́mọ́ni yanjú ẹ̀ ṣùgbọ́n mo ra sọ pé ọ̀rọ̀ gbọ́gbá wọn sọ pé ó ti kú wọ́n ti fi ní síbà rí ilẹ̀ wà wọ́n dápẹ́ wọ́n dápọ̀ mi tó wà mo ní wọ́n sọ pé wọ́n ti sí ṣírí nígbà àdúgbò kankan pẹ̀lẹ́ ìgbé lọ́mọ India ní ìjẹmọ̀mọ̀ lẹ́gbẹ̀ẹ́yẹn ní ìlú kan bá pè ní Kashmir Kashmir ní ẹgbẹ́ bá lọ sí map ẹ̀rẹ́ lọ wù ní gọ́gù tẹ̀kọ̀tẹ̀ Kashmir kẹfọ́lù map ẹ̀rí pé border town India àti Pakistan jà tẹ̀lé wọ́n ní pààrẹ rẹ̀ ọkọ̀ youth and staff ní sọ́kùnrin àti mo ti sọ́mì náà mú rẹ̀ dára Gulam Ahmad ló pọ̀ wí ó pè ní Jesus in India Jésù in India ṣùgbọ́n ilé orúdù èdè inú wọn ní India ló ti kọ́ pé ìjà ábíkì tó ṣe mọ́ wọ́n ti sóyìnbó ìbò yẹ ní nínú ká ó nígbà ẹ̀kọ́ ní India ni ó nígbà tó ń rí sàárè yẹn òun ìjẹ́kọ̀ọ́ youth asàkù sí síbẹ̀ òun wá béèrè lọ́wọ́ àwọn ará rẹ̀ pé ta ni wọ́n ti sí bí fàbóhùn dẹ̀ kọ̀díàn nílùú ẹ̀ nígbà mùrùtádà mùrùtádà tó bí ọmọ kọ̀díàn ní India ibẹ̀ wọ́n ti fi kìí ṣe Kashmir ṣùgbọ́n dàbẹ́ ẹni tá a bí sí bá lè kó tóun náà wá rìn bí sí tó fi dé Sókótó tó mọ̀ mẹ́júgù rí tàbí ó jìnà síra wọn bẹ́ẹ̀ ní Kashmir rí sọ́dọ̀ ọ̀dẹ̀ náà ó wá ní wọ́n sọ pé àmẹ́bí ọlọ́run kan táwọn ọmọ tí àwọn èèyàn rẹ̀ ṣàbòsí fún ló wá kú síbí ó wá ní pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run ló ń fi wá mọ̀ pé jésù ní ìfà ọmọ yámọ̀ ní ọ̀sìn síbẹ̀ tó kú sí mo rò pé gbogbo àwọn ìjọ yóò wá ń kọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ bílíkìsù ṣùgbó níjẹ̀bú ẹ̀sì ìgbọ́ bílíkìsù ṣùgbó rí bílíkìsù pé wá fún àwọn ọmọ ọmọ ló lè máa níjẹ̀bú ẹlọ́bí YouTube ẹ̀tẹ̀ sí ẹ̀tẹ̀ sí kìíní náà ló pè jáde sáré ìrìn kan wà mẹ́ wọ́n níyàwó ànábì Sùlẹ́mánà ní ṣébílíkísù lọ́wọ́ ń sọ̀rọ̀ rẹ̀ òkúra nìyẹn pé ọmọ ìjẹ̀bú ni ìgbà tó wá dàgbà lọ́dọ̀ Sùlẹ́mánà ló wá wálé ló wá kú sílé ìdíjọ́ sí sínú nìyẹn

kọ́lọ̀bá ni orí jí alèmọ́ ṣítù ládélé ìmọ́mà gbárù ní ọ̀yọ́ kí bàbá tó kí imam nìkàí ìgbọ́lájí tó wà mẹ́ kí a tó jẹ bàbá ṣítù ládélé ló jẹ ṣáájú ṣítù ládélé imam òkun bá tó jẹ bàbá wọn lọ bí ṣítù imam ọ̀yọ́ gbà náà ó ní bàbá ṣítù àmọ́ mo kéré ńgbà yẹn ní primary school lọ́lọ́ sọ̀tẹ́ àwọn ará mága ní olóògbé al'adà mahadi olóògbé náà hànà mahadi wọ́n ni cool last to be mahadi ìjọ́nà wọ́n ṣe tẹ̀síbì ní wọ́n sàlàyé ọ̀rọ̀ tó wọ́n fún lẹ́gbà lẹ́tòkòrọ́ lẹ́lẹ́ tó fi wálé ẹgbẹ́ mo dákọ̀ mo máa sọ pé lẹ́jẹ́ lẹ́rẹ́ ẹgbẹ́ ló ti gbọ́nà ẹ̀rẹ́ tó sọ nìyàn ní tẹ̀sí nígbà náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ so bílíkìsù náà wọ́n ti sí jẹ́wà ìjọ́lọ̀ ìwàlú gbogbo àwọn nǹkan yẹn o ní wọ́n máa ń pè ní sẹ́mọ̀ àpamọ́ àpamọ́ ní Yorùbá rẹ̀ kákan wo eré kásómélé ìfásọpọ̀ òdòdó amẹ́ríkà lè nílà lè lábára wọn tó lòdì nínú ìpè pápá mo lè fẹ́ ara mi ní ìsìnkà sọ pé ìsìnkà báyìí

ní 1995 aláìsìsì lẹ́kù ní àpáta mọ́ṣáláṣí ìlú wọ́n kọ mọ́ṣáláṣí náà mọ́ṣáláṣí àwọn amájá movement lórúkọ ìmọ̀rún nígbà ìsáyéró àti ó wá ń sọ ní ojúbà ìjọ náà pé Mariam yí pé Zakaria lóyún ẹgbẹ́ kí n sọ èdè tó sọ ó ní Zakaria ṣe gbóra fún kó ṣe sọ́kùnrin sọ yẹ́ wọ́n gbà wọn gàmí ẹlẹ́rẹ́gbẹ́ ètò mọ́ sí ọmọ mọ́ níjọ́ náà ó lára mélòó kẹta wà mẹ́ ọ̀rọ̀ táwọn gbọ́ lórí fún àti àmọ̀ gbọ́rù wà sí ọjọ́ ìyẹn lọ́gbọ́ sí Christmas ẹ̀ 550 Christmas di 24 títí di 20 nígbà yìí àwọn òṣèṣe lọ àwọn ayá lápáta sótíyé ọ̀rin àti jímọ̀ rí láwọn gbọ́ ojúbà yẹn ni pé zàgá ó ṣe ìgbóra fún ṣẹ̀fà àti dédé díẹ̀ ìtumọ̀ lọ́rẹ́ ẹ̀mọ́ ìgbó ló bá ṣe tó fi bímọ ó ní dáa ti gbọ́ rí gbàtọ́ parí ojúbà àwọn ọlọ́ọ̀bà pé bàbá ọ̀sẹ̀ ìtọ́lẹ̀ ìtọ́lẹ̀ ìtọ́lẹ̀ náà ló wọ́n la ti rí sọ́ra ṣé ní Quran tó sílẹ̀ Àwọn ọdẹ àfáà ní owó jáde ìrìnlẹ́ ṣe sùúrù tó wá lẹ́rẹ́ ṣe tẹ̀bí òfẹ́ máa sọ̀rọ̀ oórí tó pọ̀ ogun rẹ̀ jáde. Torí olè wà ń ta ní kọ́kọ́ jù sí ọdẹ ní tí kùrá yìí sọ rí bẹ́ẹ̀ bó ṣe rí ní ẹ̀ àtúnmẹ̀ kí ló sọ. Ó ti gbẹ́lẹ̀ yìí. Ó tún wá àwọn kan tó pọ̀

kọjá àwọn tó gba wá ní tó jẹ́ ní àkọ́kọ́ là ń sàlàyé ipò táyé wà kéèyàn àti ìgbà Islam ò ní rọrùn Ọlọ́run fi pọ́n wọn lé ẹnìkan ò lè fi ra ìwé wọn tó tó kọjá bẹ́ẹ̀ tẹ́ǹgbọ́ ọ̀rọ̀ wọn sàádẹ́kẹ́ sọ̀rọ̀ èyí tí wọ́n tọ́lọ Yorùbá kẹrin àwọn àfáà nígbà tí wọ́n dé ilẹ̀ Yorùbá ẹmú ní ọ́fíìsì àwọn lẹ́nu àwọn àwọn òbígbọ́ ó tó lè fẹ́ tó sọ ṣùgbọ́n mi lè gbọ́. ẹmú ẹgbẹ́ ṣe wọ́n máa rẹ̀mú sínú láti ó kò sílẹ̀ fáwọn èèyàn ẹwọ́n rẹ̀mú ó tó fi tàwọn èèyàn tó ń kí wọn díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ àwọn sàábẹ̀ ìṣẹ́ni bá rẹ̀mú tàn wọ́n sára ìdí ẹ̀sìn fún wọn ní ojú kòjú báyìí lójú kòròjú wọ́n ti ṣàlàyé tàwí lọ́wọ́ kan

àtúnṣọ́rọ̀ àbújá ókè ìfíkọ́ sọ̀rọ̀ àbújá hà tẹ̀síra obìnrin ni àbújá hà jùndù gúnnù jànẹ́dà nígbà tó gba islam látara ìwà ànábì nínú àwọn tó islam ni àbújá alìgìfárí ìran ni ó wá ń gbọ́ pẹ́ nìkan dìde ó pèrè lánàbì ní mọ́ta lábáyẹ̀ ni ó wá ní gbàpábúrò rẹ̀ padà nílọ́ní owó báńkì kankan lára lórí ìwà dáadáa lọ ní ti ń àwọn èèyàn bí ó ṣe wá fún rẹ̀ tó wá gbà Islam lọ́wọ́ ànábì nìyẹn ànábì wá ní ojú ogun ṣe lọ́wọ́ báyìí o ojú ajá sì ń ṣẹ́tì yá àṣàgbéjẹ́ mọ́wọ́ kó o sì mẹ́nu mọ́ máa lọ ọdún rẹ̀ padà nítorí wá tùbárí nígbà tí nǹkan bá ti tutù tí jẹjà bá ti dé kíràn lọ́wọ́ ọlọ́run ti sọ kálẹ̀ máa padà bọ̀ ń gbà náà máa lọ ní yí o ó lò ń ti gbọ́ àṣẹ kò gbọ́ ló gbà lọ tààrà tó bá lọ́wọ́ lókè kò tó wíwọ́ ní lójú ọ̀rọ̀ ẹ̀pàálẹ̀ àbúgbàkì ìlọ́wà lálẹ̀ lù ọmọ Dùbárì ah ẹ̀mọ̀ràn Dùbárì ṣẹ́bẹ̀ iná mọ̀ṣẹ́ wọn tí wọ́n yàn láàájò ìgárá ni wọ́n ọlọ́sà ni wọ́n jẹ́mẹ̀dánà ni wọ́n ààbìlẹ̀ ṣe kámọ́gbà lù wọn kọjá tàbátẹ́ lọ sòwò a máa ń ṣòwò lásìkò tútù àtàsìkò ẹrù wọn ò ní parákù kan tàbá kọjá ní wọn tàbá parákù rẹ̀ wọ́n tẹ́ kí ní tó lọ sí mẹ́jẹ sílẹ̀ tó lọ rú ìgbàgbà ló ní wọ́n á dé mọ̀ sí ìyàn padà lọ́jọ́ kan wọ́n dé lérè wọn tó sọ tẹ̀fẹ́ ilẹ̀ sálẹ̀ bíbù lọ́dọ̀ wá ẹrùkú gbogbo ìyá tí gbàgbà tó kú gidá nínú lọ́nà ọkọ̀ ọ̀kan wọn ò mọ́ sí jẹrẹ ànábì wá kú jẹrẹ ànábì rẹ̀ rí mú jẹ kí ló jẹrẹ àkúta rí ní pọ̀ àtàwọn èèyàn rẹ̀ wọ́n wá tó wọn wá pé ọmọ ogun àbúrà kó wọn wá kí wọ́n dà náà lọ́wọ́ rẹ̀ àtẹ́gbà bá ti dáàbò padà sí ìlú ẹ̀sùn sí ti ṣe tó kó kàwé yẹn sí ìlú gbogbo olùdíwátà náà lọ́wọ́ rẹ̀ ànábì wá mọ́ta kó mọ́ àrẹ́bìdé mẹ́dínà àwọn tàbí ọmọ tàbí ìdẹ́kùn wá dé gbogbo wá jù ìṣòro ó là ń pè ní kíndú fún ìjàndẹ̀dà ẹjọ́ awó jẹ fún o tó náà lọ pé ìwọ́ èdò dá èdò tó dá èdò dá kú kò fẹ́ràn ọ̀rọ̀ ilé ayé ìjọba ìgbà àti òṣà ẹ̀rọ ẹ̀kọ́ ń kọ́lé fún ọ ẹ̀rọ kọ́lé fún ọ ilẹ̀kùn rẹ̀ ò gbọ́dọ̀ jáde bí fóòmù ọmọ wọlé bá rẹ̀ ẹ jẹ́ kílẹ̀kùn bẹ̀rẹ̀ kó jẹ́ bí àbẹ̀rẹ̀ wò ẹ tó òrùlé rẹ̀ ó ga ẹ kọ sáàrin ìlú bí ẹ̀yìn omi ní kọ́lé gáàyè omi nílé wọ́n bá àgbé kan ibi ń sára àbájọ oúnjẹ pẹlẹpẹ kan tó gbílẹ̀ sáré lọ. Sàkúta. Wọ́n á bẹ̀rẹ̀ bá àkúta tó ń jẹ gómìnà. Nígbà ayé Usman, ó wá kó gbogbo ẹrù ìjọba fún ní òun ò ṣe gómìnà mọ́. Òun lọ. Àwọn èèyàn ń kọ́ ọjọ́ ni. Wọ́n padà bẹ̀rẹ̀ pé kí ló lè rí àkúta àwọn àtàwọn àtàjẹ́ pẹ̀lú àná owó àná òní tò nílọ wà owó ta bá pa àti tí ó tò ní àná náà àní kọ́rọ̀ ó bá ṣàdéhùn pẹ̀lú àtẹ́sí bẹ́ẹ̀ nígbà tá ìfẹ́ láyé pé àní kọ́rọ̀ ọjọ́ tí wọ́n wá ṣàdéhùn bẹ́ẹ̀ wá lẹ́wọ̀ bá ọlọ́run orí ni o nàìjíríà tó ọlọ́run àwọn sàábẹ́lù àwọn yẹ̀mú ní ìyẹn lórí wá tí ó tó máa ní lẹ́yìn ìtàkì sọ nípa wọn ní jẹta àtàná tí tó sọ wọ́n ti kèfèé ní pé wọ́n ò gba àwọn ànábì méjì gbọ́ ànábì àkọ́kọ́ ni ọmọ kí ló jẹ́ kí ẹmọ́ adé ìkàbẹ̀ tó wá náwọ́ والسلام علي يوم الدين Tó ti kú àti òtí ìlú ní wà á sọ púpọ̀ kàṣọ̀rọ̀ kékeré tó lẹ̀. Náà pẹ̀lú àti tó jẹ́ sọ̀rọ̀ tí ó sọ ọyẹ́ tẹ́ lórí ní kò yé èèyàn ìrìn òkà àkẹ́kẹ́ tó kẹ́kẹ́ tẹ̀síwájú. Yáríkà ní ìṣẹ́lẹ̀ lọ́wọ́. Dáríkà èyí òun ní ìgbà àmọ́ Mọ́ríyámọ́. Ẹ̀rẹ́ ṣàtò ìyàwó sí ìyàwó. Ọ̀rọ̀ tí bọ́ lẹ́nu ẹ̀yẹ bí ìyàwó ṣàrò, èyí tẹ́ ń sàríyànjiyàn sí. Báwọn èèyàn ṣe pàǹpà lérí ẹ̀. Tẹ́wọ̀n òkú lérí ẹ̀. Àjọ́rọ̀ ní láàrín láàrín ìyàtọ̀ ìlọ́gbọ̀n. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ jù bá ń lọ kó wá ń wá àwọn ọ̀nà kọ́ wọ́n dánù máa ń ká náà lè láì ayé dákìgbà ní wàlà ní kò tọ́sọ́nà kó bímọ tàbí kó pè é nìkan lọ́ máa ń gbà fún ẹ̀ Súnmẹ̀ máa nà tí máa ní kọ́lọ̀ ń kọjá yẹn. Iná pápá ẹgbọ́n ló ń jẹ́ bá ti tó máa ń lọ sí ọmọ ẹ̀mú Ọlọ́run bá ti ṣe gbogbo nǹkan tó bá ṣe nǹkan kan, ìnáwó yà kúrò láwùjọ kẹsàn-án fún nǹkan náà ni pé kọ́ jẹ́ bẹ́ẹ̀ yóò sì jẹ́bẹ̀ ẹ̀dá àtàkùn bẹ̀rẹ̀ tẹ̀síwájú náà. Wọ́n ní ọmọ ọmọ gbé ọ̀rọ̀ gbogbo Láti láti wà láàrín olúwa ní àtolúwa ní fáàbùdúhù nẹ́mọ̀sí. Ọ̀rọ̀ fún ọ̀rọ̀ tó mú wọn. Ilé ìlú ọ̀nà tó dúró tọ́. Tẹ́lẹ̀fẹ́ àwọn ìjọ ikọ̀ nínú àwọn ọmọ ìsọ̀ ìd wọ́n ya para wọn lórí ọ̀rọ̀ ìsà قالوا الذين كفروا إن نشهد يوم عظيم لا قل إن شاء الله ọlọ́run ègbé ni fún tàbí ègbé ni fún alẹ́dínà káfàrú àwọn tẹ́ṣe kèfèrí tẹ́ṣe ìgbàgbọ́ sí ìsọ ọmọ Mariama Ní mọ́ṣáà ní kò pé ní ààyè òpé lọ ní kíni? Lọ́rún ní àwọn ìṣọ́rọ̀ pé mọ́ pé láàrin ara wọn nípa mẹ́ta lọ́kùnrin, àwọn kan nípa bá ọmọ ẹ̀rí mímọ́, nǹkan kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ wọ́n ti ṣọ̀kan nǹkan òjìkan lọ, ìmọ̀ ọkùnrin. Àwọn kan ní ìmọ̀ wọn ṣọ̀kan àwọn jura wọn lọ bàbá ti ọmọ lọ ṣùgbọ́n àwọn ọ̀wẹ́ tó jura wọn lọ nínú ọmọ àtẹ̀lé mímọ́ kírísì kan ní olú àwọn kan nínú bàbá ti ọmọ lọ ẹ̀mí mímọ́ ti ọmọ lọ ìmọ̀ wọn ò ṣọ̀kan ẹwà lè ṣe jẹ́jẹ́ ń sọ dáadáa àwọn gúrùpù yẹn ló ń sọ ẹ̀ ṣàfẹ́ àwọn àfá àwòríà àti àájọ́ àwọn ọ̀pọ̀ bá tó pín pín pín pín ló ń sọ ẹ̀ lọ́lọ́ ọ̀pọ̀ ìpáráwà àpẹyapa àwọn tó wá ní ọmọ ìlú kèéta kèéta náà bí ìtẹ́sẹ̀ kèéṣọ́ náà ọmọ àlè ní ìyẹn làwọn yẹ̀ wúndì wọ́n ní kèéta náà bí ọlọ́run tó díé ìtọ́sọ wọ́n di kẹfẹ̀ rí nìyẹn wọ́n wá padà borí àlẹ́bíwá Muhammad lọ́lọ́fẹ́ ìsà àlẹ́bí ọlọ́ látara àlẹ́bí ọlọ́ wọ́n ṣe kẹfẹ̀ rí kan sí wọ́n tún wọ́n mẹ̀lẹ́kà jìbìrì wọ́n mọ́ lọ́pàá tó ṣe àwọn náà ti ń retí fánàbí ọlọ́ wọ́n wá bínú pé jìbí ìṣẹ̀lẹ̀ lọ jíṣẹ́ fún ọmọ lágbáwá tí ò jíṣẹ́ fún ọmọ ìbànújì sọ̀rọ̀ ní ìtọ́mọ́ ìsírẹ́lì látara bẹ́ẹ̀ wọ́n wá ní jìbí ọ̀tá wa ní ọ́ wọ́n wá lọ gbé mìkáì ga mìkáì ìwọ̀n lọ́rẹ́ wá oníṣẹ́ Michael d jẹ́jẹ́jì ara ìlú ẹgbọ́n fẹ́ ti jẹ́jẹ́ blẹ́dẹ̀ ara tó ti lò ọ̀rẹ́ ẹ̀kú wa lọ torí pé jìbí ìṣẹ̀wá kò fún ọmọ Israẹli ní wáhà yìí ó lọ fún ọmọ lápá ọlọ́tàwọ̀ lóòrùn kùrá ní kéde pé wọ́n orí oòrùn wọ́n ká náà àdúwọ́ ní ìgbòrí Kánà tí ó tó dé lórí ayà bá dùgbò lẹ́la wà ní aláwọ̀ta àwọn àpọ̀ lára ọlọ́run tó bá jẹ́ àdìgbòrò àdọ́rùn ìlú wa ètò àwọn tó bá mú ọlọ́run ló ti wá ọlọ́mọ tó wá ládà èyí tí ò bá mú àlọ́dọ̀ ọlọ́run ti ṣe ìtọ́ ọmọ kó yẹ ti wà àtàwọn àtẹyìn ọlọ́jà máa ń wọlé ọlá tí ọlọ́run ti wọlé ọlá wọ́n ti àwọn lẹ́yìn àmọ́bí tó hà lẹ́la ọ̀rẹ́ ti ha tó bí ọmọ